Kristi, ó kẹta léle, nípa tẹlẹfẹ, nípa e, tìtọ́tọ́. Ènìyàn lé aṣẹ̀dá ẹran àti ẹ̀jẹ̀ lákòókò tí kíkún jẹ́ ẹ̀mí kòkòrò ìparí. Lọ́kàn fi ìyìn àti ẹ̀fẹ̀ láàrin àwọn ìyọ̀kẹ̀dá rẹ̀ láti ṣe àkóso rí àti ní ìjìbá lórí rẹ̀. Ó sì fún Adam láti ṣiṣẹ́ àti jù rẹ̀ àti Olúwa. Ọlọ́run sì pàṣẹ fún ọkùnrin náà pé, “Ìwọ ní òmìnira láti jẹ láti inú igi ti ìyìnrere, ṣùgbọ́n jẹ nínú rẹ̀, ìwọ kò jẹ nínú rẹ̀, ìwọ kò.” Nígbà tí obìnrin náà rí pé èso ti igi náà dára fún oúnjẹ, ó sì dídùn sí ojú àti sì fẹ́ fún gígùn, ó mú díẹ̀ nínú àti jẹ ẹ́, ó sì fi fún ọkọ rẹ̀ tí ó wà pẹ̀lú pẹ̀lú rẹ̀, ó sì jẹ́ Jẹ́nẹ́sísì, kọrin tẹ́tí sí ìfẹ́kúfẹ̀ẹ́ Sátánì tí ó hàn níwájú ìgbọràn. Ṣùgbọ́n láìgbọràn ti ní àbájáde àti ní àwọn ipò díẹ̀ nínú àwọn ipò. A lè rí i pé ẹ̀sìn ti di idà tí ó bá dé lókun. Ní kran yìí, àbájáde náà wà lẹ́sẹ̀kẹsẹ̀. Ń ti kúrò nínú paradíṣẹ́ sí ilẹ̀ tìlà àti ìrora lórun sun ẹ̀jẹ̀ nítorí ó ti ṣe èyí. Ègún ní ojú gbogbo àwọn ẹran àti ara rẹ̀. Ṣùgbọ́n ní ẹ̀rọ láti mú padà ènìyàn padà sí ipò àtilẹ́ba àti ìbátan pẹ̀lú rẹ̀. Rí pẹ̀lú ẹsẹ̀ yìí, méjèèjì Adam àti Efa ti yà kúrò lọ́rùn àti pé ó nílò nílò láti sí pẹ̀lú rẹ̀. Ìlàjà yóò nílò ìró pípẹ́ fún ẹ̀ṣẹ̀ wọn. Ẹ pípẹ́ yẹn hàn. Gẹ̀dẹ̀gbẹ̀ jẹ́ ìkásí sí kíkún di ènìyàn láti jẹ́ ìró fún ẹ̀ṣẹ̀ wọn àti gbogbo àwọn mìíràn láti wà. Nótà nípa ìgbàgbọ́ Nóà nígbà tí ó kì í fún àwọn ìdílé nípa ìgbàgbọ́ rẹ̀ lé ó dá ààyè dá ara wọn lẹ́bi ó sì jẹ́ àjogún tí ó wà nípasẹ̀ ìgbàgbọ́. Láti bẹ̀rẹ̀ tán láti bá wọn ti lélẹ̀ láti gbẹ̀lẹ̀ tán. Lẹ́yìn àti àwọn ẹranko ti jáde nínú òkú náà lẹ́sẹ̀kẹsẹ̀ fi pẹpẹpẹpẹpẹ lẹ́sẹ̀kẹsẹ̀ rob ó sì tẹríba lọ́rùn kára ṣe ní àwọn orí mẹ́fà mẹ́fà ti ìwé àti bíbélì tí a ti rí àwọn ipò mẹ́ta ti ènìyàn tí wọ́n ṣe ìtúpalẹ̀ àwọn àṣẹlú kan pa wọ́n fún ìfẹ́ ti ara wọn ẹnìkan ṣe àìgbọràn nítorí pé ó ní ìtẹ̀lọ́ ọ̀run sí ojú àti nǹkan láti ṣe ohun èlò láti ṣàfihàn látọ̀run kan ṣe àìgbọràn inú kan bínú sí inú gbogbo kan tí ó adaj àwọn iṣẹ́ wọn sí òdì náà sí kọrẹ̀ lókùnrin lódodo ẹlẹ́dàá wọn lẹ̀ àwọn agbègbè tí ó kàyé fún iṣẹ́ wọn kọ̀kọ́ rẹ̀ parí àwọn ìbéèrè ẹ̀ṣẹ̀ wáyé nígbà tí kan mú kíkan àríyànjiyàn búburú, òtítì, ìrúsí tí ó wà fún kúnfẹ́, òtítì, èké, àǹfààní ìgbà tí Noah ti àwọn iṣẹ́ rẹ̀ hàn nípasẹ̀ àwọn iṣẹ́ rẹ̀, òtítì, èké, Ọlọ́run gba àwọn ènìyàn láàyè tí kò ní ìdádúró ìmọ̀ tirẹ̀ sí a, ní ọkàn tí ó bàjẹ́ jẹ́ ní kíkún pẹ̀lú ìwà ìkà tí ẹ máa fa hun, ìlọ, àti àgbàgàdì, di aláìgbàgbọ́ aláìlábà, ní gbogbo nǹkan tí ó bá dé, gbogbo àwọn ènìyàn àti àkókò Noah ṣe èyí, yíyan láti tẹ̀síwájú ní ìgbésí ayé, òtítọ́ èké abala, ìlérí Ọlọ́run, Tẹ́rà di baba Abrahamu, nígbà tí Abrahamu di àgbà, Ọlọ́run ṣe àdéhùn fún Abrahamu, Olúwa ti sọ fún Abrahamu pé, fi gbogbo àwọn ẹ̀yà rẹ̀ sílẹ̀ àti ìdílé baba rẹ̀, èmi yóò sì ṣe ìbùkún fún ọ, èmi yóò jẹ ọ́ ní ibi. Ọlọ́run yípadà orúkọ Abrahamu fún Abrahamu nígbà tí ó fi májẹ̀mú rẹ̀ múlẹ̀ pẹ̀lú rẹ̀. Nítorí náà, Abrahamu sì fi ilé rẹ̀ sílẹ̀, ó sì lọ sí Kenaani. Ọ̀rọ̀ àsọyé nípa ìgbàgbọ́ ó sọ ilé rẹ̀ ní ìlérí bí àwọn àṣẹ wọn àti pé ó ń wà ní ẹbẹ̀rù olílẹ̀ tọ̀nà. Ó yẹ kí ó hàn pé ìlérí Ọlọ́run sí Abraham tí ó jù sí orílẹ̀-èdè kan lọ, nítorí Israẹli yóò ju ọdún lọ ṣáájú kí Israẹli di orílẹ̀-èdè kọ́kọ́rẹ́ ìparí. Lẹ́yìn náà, nígbà tí Isaaki bá dàgbà, Ọlọ́run pàṣẹ fún Abrahamu pé pé Ọlọ́run fi rúbọ. Èyí ni ìdánwò ti ìgbàgbọ́ Abrahamu. Abrahamu rí bá rò pé nítorí Ọlọ́run fún Isaaki nígbà tí kò ṣe nípa ara àti Sara láti ní ọmọkùnrin lẹ́yìn náà lè gbórí rẹ̀ ṣe kíní pàtàkì nípa ìbáṣepọ̀ yìí láàárín Ọlọ́run àti Abrahamu ní àkọ́kọ́ àti pàtàkì nípa ìgbàgbọ́ Abrahamu ní ìlérí Ọlọ́run láti pèsè ọ̀nà fún ènìyàn láti jẹ ìlàjà sí ti ìpilẹ̀ṣẹ̀ òfìrí ti ohun ìjìnlẹ̀ Ọlọ́run. O yóò kọ́ ní òye pẹ̀lú àwọn ọmọ nígbà míì nígbà tí Jésù ti Násárẹ́tì ní pípẹ́ yóò fi ara rẹ̀ rúbọ bí ẹbọ orí fún àwọn ẹ̀ṣẹ̀ jẹ nípasẹ̀ Isaaki ọmọ ìlérí kì í ṣe Ismaili tirẹ̀. Àkọ́bí bí pé májẹ̀mú náà yóò tẹ̀síwájú bí Jésù ti jẹ́ ọmọ Isaaki lọ́wọ́ nípasẹ̀ Dáfídì ọmọ ìlérí Ọlọ́run nípa gbogbo ènìyàn Ábrahamu ní gbogbo ayé láyé nítorí náà kò sí ọ̀rọ̀ sí ọ̀rọ̀ sí gbàjà. Òun kò yẹ kí ó burú púpọ̀ pé Ọlọ́run bùkún àwọn lọ́tọ̀ àti àwọn ìgbọ̀nsán àti ṣe ìbátan sí ìṣọ̀tẹ̀ nítorí tí àwọn ìṣòro láàrin àwọn igun ti Ábrahamu àti arákùnrin arákùnrin rẹ̀. Ábrahamu gbayè lọ láti yan ilé rẹ̀ àti Ábrahamu lè gbé agbègbè mìíràn ló ti yan agbègbè tí ó dára jùlọ nítòsí ìlú Sọdọ́mù. Olúwa sì wí pé, nítorí pé ìkógun sí Sọdọ́mù àti Gomora tóbi, nítorí pé ẹ̀mí wọn tó sí ọ̀dọ̀ rẹ tí ó ti mo sí mi, tí ó ti mo sí mi, èmi ó mọ̀ ṣáájú kí Ọlọ́run rán olódodo, nítorí pé ọ̀run rán olódodo tí ń gbé, ṣùgbọ́n àwọn olódodo tí ń gbé. Nítorí náà, àwọn áńgẹ́lì Ọlọ́run ní ìrísí, àwọn ọkùnrin farahàn ní alẹ́ tí ń wọlé sí ìlú Sọdọ́mù. Lótì sì rí àwọn àlejò wọ̀nyí, ó tẹnumọ́ pé wọ́n wọ ilé rẹ̀ lábẹ́ àbọ̀ rẹ̀. Ọlọ́run sì pe Ábrahamu lákòókò tí ó ń gbé nìyàn nínú àwọn Chalde láti lọ sí orílẹ̀-èdè Kò ní gbé sí pé ilé, ìlérí kan ṣoṣo ni fún àwọn àwọn ọmọ rẹ̀ ní ọjọ́ kan ní ilẹ̀ Abrahamu àwọn irú ọmọ náà kí ó sì jẹ́rìí àwọn ará Ejibiti. Ọlọ́run fi àwọn ọmọ ní àwọn ọmọ rú láti lọ sí ilẹ̀ ilẹ̀ ìní wọn, ilẹ̀ tí Abrahamu ti Ar. Àwọn ọmọ Israẹli sì ṣe orílẹ̀-èdè náà jánà tí ó bẹ̀rẹ̀ sí iṣẹ́ tí ó sọ wọ́n sí arákùnrin, arákùnrin Jakọbu, sí arákùnrin Jakọbu. Nígbà tí wọ́n wo ẹgbẹ́ kan nínú àwọn ọmọ Ismaili àti ìran àwọn baba Abrahamu, wọ́n tà á gẹ́gẹ́ bí ẹrú tó ti owó pọ̀ àti kí ó tán pa Jakọbu sínú ìgbàgbọ́. Jósẹ́fù ti pa òfin, Jósẹ́fù sì dúró ṣinṣin lọ́dọ̀ Ọlọ́run, àti Ọlọ́run ti fi owó sínú èrò rẹ̀ láti ṣẹ̀dá orílẹ̀ orílẹ̀-èdè ńlá láti àwọn ọmọ Abrahamu. Orílẹ̀-èdè yìí yóò ṣẹlẹ̀ lẹ́yìn àwọn ọdún ìfini orílẹ̀-èdè kan tí ó sin àwọn òrìṣà tí ènìyàn ṣe fún ènìyàn mú kí àwọn òrìṣà ṣe àdéhùn jùlọ ọ̀rọ̀ àsọyé ṣe àwọn ènìyàn tí ń ṣàlàyé láti jẹ́ láti jẹ́ àwọn ènìyàn lọ́rùn fún fún láti lọ wọn. Wọ́n bí Jósẹ́fù ṣe kọ́kọ́ rẹ̀ parí lẹ́yìn àwọn ọdún díẹ̀ nínú ọgọ́rùn-ún ọdún ní ìwọ̀n bí Fáráò pàṣẹ fún gbogbo àwọn ọmọ ẹbẹ̀rù nípa ìgbàgbọ́ àwọn òbí Mósè pamọ́ fún nítorí àbí rẹ̀ nítorí wọ́n rì kì í ṣe ọkọ̀ wọn kò bẹ̀rù tí òfin ọba. Mósè sì rí Mósè ń gbẹ̀rín Fáráò tí ó bínú fún arábìnrin Mósè pé ìyá rẹ̀ àti àti àwọn obìnrin Farao sì wí fún pé, mú kìn yìí kí o máa bí mi, èmi ó sì san án fún. Nítorí náà, obìnrin náà mú un náà, ó sì mú un. Nígbà tí náà bá dàgbà, ó mú un, ó sì ṣe orúkọ rẹ̀, wípé, èmi jáde kúrò nínú omi. Exodus ní àkókò tí ó yẹ, ìyá Mose dé ní ogójì, jẹun àti pé láti pẹnu àwọn apọ́stẹ́lì. Nípa ìgbàgbọ́ Mose, nígbà tí ó ti di, kọ́ láti bí obìnrin Farao, ó yàn láti jẹ́ ìbìnújẹ́ pẹ̀lú àwọn ènìyàn olókùnrin, dípò láti gbádùn àwọn ìgbádùn ẹ̀ṣẹ̀ fún ìgbà díẹ̀. Ó wọ ìtìjú fún, nítorí Kristi bí ti tí ó tóbi jù, ju àwọn ìṣúra Ejibiti, nítorí ó ń wà níwájú ẹ̀san ìwòsàn rẹ̀ nípa ẹgbàá ni ó kúrò ní Ejibiti. Kì í ṣe èmi bẹ̀rù, ìbínú bá, ó sì dájú, nítorí ó rí ẹni tí ó wà ní aláìhàn. Àsìyẹ, lẹ́yìn tí ó ṣe ìkẹ́ ní gbogbo àwọn náà tí àwọn ará Ejibiti fún ogójì dún, lọ́rùn tí ó kẹ́ fún ogójì dún. Mìíràn bí àwọn àgbọn ńlá ṣáájú pé ó wá láti darí Abrahamu, àwọn nínú ìgbèkùn ọkọ̀ náà sí ilẹ̀ ti ilẹ̀ láti pé fún Abrahamu, Isaaki àti Jacobu kọ́kọ́rẹ́ ìparí, nítorí pé àìní àwọn ẹrú yín tí àwọn ìgbà àti ìgbọràn ni à. Ó mú ogójì dún ṣáájú kí wọ́n tó ṣetán láti gbéràn kí ó sì lérí wọn, ó torí pé àìlègbèsè ẹ̀bùn tí ń kọrẹ̀, a lè gba òmìnira kúrò nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ nípa ẹ̀jẹ̀ Kristi. Ó gbà tẹ̀síwájú ìgbù, wọ́n sì náà bá fún wa láti dé kún ilẹ̀ ìlérí wa. Nígbà ìgbàgbọ́ já, àwọn tí lọ́rùn kọ̀kọ́rẹ́ parí, a ṣe. Mo rò pé lè fa òkìtì wàhálà kan, dípò ti gbígbà lọ́rùn láti ṣe ìtìná àwọn ipa wa. Kọ̀kọ́rẹ́ parí, Mósè nínú ìbẹ̀rù tí ó fara ara òun kúrò, sálúlẹ̀ láti ti Fáráò tí ó sì ilẹ̀ Mídíánì, ọ̀rá ìṣẹ̀lẹ̀ bí ogójì dùn. Lẹ́yìn èyí ti lọ́rùn ti ṣẹ̀tàn fún láti fún láti fún Ábrahamu, àṣà tilẹ̀ láti kan. Ọ̀rọ̀ àsọyé ní fa okùn Fáráò, rò pé ó lè darí ogun rẹ̀ nípasẹ̀ okùn bí Mósè, èyí tún dàbí ọkọ̀ òfurufú wa. Kúrò nínú ẹ̀ṣẹ̀, ní àgbélébù ti Kristi, a gbọdọ̀ ṣe ìpinnu tí a fẹ́ láti sin olùkọ́ wa nínú mi baptisi, láti lè dìde bí ẹ̀dá tuntun. Paulu sọ nínú Rómù, gbogbo wa tí a bá baptisi pẹ̀lú rẹ̀ nípasẹ̀ rìsà, a lè ṣe ẹ̀ṣẹ̀ pẹ̀lú, pé a kọ̀yé kí ó jẹ́ ẹrú sí ẹ̀ṣẹ̀, nítorí ẹnikẹ́ni tí ó kú tí ẹni tí ní òmìnira lágbára, wọ́n kọ ìjábọ̀ Joṣua àti Kálẹ́lì tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run. E nítorí náà, àwọn ọmọ sí ilé ìlérí wọn nítorí ogójì ọdún wọn, nítorí ogójì ọdún kò wọ ìlérí náà, kò sì gbogbo àwọn ọkùnrin láti kú, àlùbá àti Joṣua àti Kalebu tí wọn yóò gbà ọ́ láàyè láti wọ ilé ìlérí. Ọlọ́run pa Mose sí Mose láti wọ inú Israẹli sí Kenaani dípò Joṣua ni a ṣe ìránṣẹ́ olóòótọ́ Mose tí ó yàn láti darí wọn. Ní kété tí wọ́n bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, ó sì ti ara sí, a gbà wọn láàyè láti wọ ìlérí wọn. Ọ̀rọ̀ àsọyé lákòókò tí a ń rìn kiri lórí ilẹ̀ ayé, a gbọ́dọ̀ tún gbọ́ ti Ọlọ́run. Mélòó bí Farao rò pé wọ́n lè tẹ̀síwájú lórí ìrìnàjò wọn láìsí Ọlọ́run? Ọlọ́run láìsí Ọlọ́run. Kọ́kọ́rọ́ ìparí. Ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu lórí àwọn ọmọ Israẹli, olókìkí jùlọ àwọn ìpín ẹ̀gbègbè wa, àwọn tí ó yọrí àwọn ẹrú tí a ti ṣe ìlérí ọ̀nà ilẹ̀ ṣáájú kí Abrahamu, ọjọ́ mẹ́ta lẹ́yìn tí wọ́n lọ Ejibiti àti ní àyíká ọdún mẹ́rin lẹ́yìn ìlérí Ọlọ́run sí Abrahamu, àwọn ará Israẹli sì dó sí ilẹ̀ Sinai, níbi Ọlọ́run farahàn àti fi sílẹ̀ fún Mose àwọn òfin, Olúwa sì kọ fún wọn ẹ̀kọ́. Exodus, a tọ́ka sí wọn bí àwọn òfin mẹ́wàá, mẹ́wàá àti pé wọ́n ṣe àkójọ sí ìsàlẹ̀. Ìwọ kò ní Ọlọ́run mìíràn níwájú mi. Ihuku gbọdọ̀ fi ara rẹ̀ jẹ́ rẹ fún ara rẹ ní ìrísí kan lókè tàbí nínú omi lọ́run rẹ ní ìjìyà fún ẹ̀yin kìgbòdì. Bá ọ̀rọ̀ Olúwa Ọlọ́run rẹ láàyè nítorí tí Olúwa kì yóò mú ẹnikẹ́ni ṣàkóso orúkọ rẹ̀. Rántí jí ìsinmi nípa mi sinmi, jí kò gbọdọ̀ pa, ìhú kì yóò ṣe panṣágà, ìhú kò gbọdọ̀ jalè, ìkò gbọdọ̀ fi aládùúgbò rẹ̀ kí omi sì fi aya aládùúgbò rẹ̀ ní tàbí olójú rẹ̀, ìránṣẹ́bìnrin rẹ̀, akọ̀màlú tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí ohunkóhun tí ó jẹ́ ti ẹnìkejì rẹ̀. Ẹ́xọ́dù rọra ṣe lórí májẹ̀mú ka àwọn òfin lẹ́ẹ̀kan sí kí ó àkíyèsí pé ó òfin, àwọn òfin láti ṣe àti àwọn kò láti ṣe. Ǹjẹ́ ó wà aláyè ìkẹyí ti ìdáríjì tàbí ìgbà? Rárá májẹ̀mú yìí tí a ṣe láti mú ènìyàn wá sí Kristi kí ó jẹ́ kí òun ẹ̀ṣẹ̀, ó yẹ kí ó pọ̀ nípasẹ̀ májẹ̀mú tuntun tí ó dáríjì ìwà búburú. Ṣùgbọ́n kúnlẹ̀ lọ́tẹ̀lé kátàlá, ó sì bẹ̀ pátá, lẹ́fẹ̀ẹ́ kálẹ̀ tọ́nà. Èmi ó sì ń kún àti pé wọn yóò dáríjì Olúwa, àti pé wọn yóò dáríjì Olúwa, àti pé wọn yóò dáríjì Olúwa, àti pé wọn yóò dáríjì àìṣedédé wọn àti pé wọn yóò rántí àìṣedédé wọn díẹ̀ sí i. Nípa ìmájẹ̀mú yìí tuntun, ó ti ṣe ìgbà àti àti pé kínní àti kọ̀ọ̀kan àti arúgbó yóò parẹ́ láìpẹ́. Hébérù, nígbà tí Jésù dé, ó wàásù ìfiránṣẹ́ ìrònúpìwàdà, ìfiránṣẹ́ lókun, oore àti láti parí iṣẹ́ rẹ̀. Jésù sì ná láti gba ìdáríjì ẹ̀ṣẹ̀ nípa fífún ẹ̀mí rẹ̀ bí ẹni ìrúbọ nìkan fún ẹ̀ṣẹ̀ wa, fún gbogbo àwọn tí ó gbàgbọ́ nínú rẹ̀, sí àwọn tí ó gbàgbọ́ nínú rẹ̀ àti pé ó gbàgbọ́ nínú rẹ̀ tí ó ti fi lé. Rómù fi hàn pé gbogbo àgbáyé ní ẹlẹ́hùn ẹ̀ṣẹ̀. Nítorí náà, ohun tí ó jẹ́ ti ṣe ìlérí fífún ní ìgbàgbọ́ nínú Jésù Kristi, ó lè fi fún àwọn tí ó gbàgbọ́ ṣáájú kí ìgbàgbọ́ yìí wá. Nítorí náà, a fi òfin sí wa sí. Kristi pé a lè dá a lè dàgbà, báyìí pé ìgbà títí pa títí tí ìgbà títí ìgbà iye tí ó jẹ hàn. Nítorí náà, a fi òfin sí wa sí di. Kristi pé ẹ lè dá láre nípa báyìí akọwà ládìjọjọ. Galatian, ó tẹ̀ kájàlẹ̀ àti èkó nínú ìrẹ́kíá rẹ̀ àti aláìkàlà ti ara rẹ̀. Ó ti gbá láyé láyé àwọn ìbéèrè tí ó takọ̀ wá. Ó sì ti gba ẹ̀jẹ̀ fún wa. Kọ́lọ́sì, ìfẹ́ lọ́kàn àti àánú tí ó pèsè ẹ̀ ẹ̀jẹ̀ pípẹ́ nínú ń rẹ̀. Christ's death established the new covenant, providing for forgiveness of sins and freedom from sin. To all who obey the call to repentance and obedience, ka ìbẹ̀rù, ń kópa, ó ti di adẹ́tẹ̀, ó ti di adẹ́tẹ̀ ni nítorí ti kópa òfin òfin, Jakobu, òpin àwọn àṣìlórí, májẹ̀mú, lẹ́yìn tí a jíṣẹ́ láti ọkọ̀ ìdálẹ́nu ará Ejibiti àti gbígba ilẹ̀ tí ó ń sàn pẹ̀lú wàrà àti oyin, Israẹli ni àwọn onídàájọ́, àwọn onídàájọ́ ti Ọlọ́run yàn. Ṣùgbọ́n àwọn Israẹli fẹ́ láti dàbí gbogbo àwọn orílẹ̀-èdè yíká wọn, òun kíkùn, òun fẹ́ bá, nítorí náà, Ọlọ́run fún un ní bá Sọ́ọ̀lù, ó ṣe àkóso nípasẹ̀ ohun tí àwọn ènìyàn fẹ́, ṣe àkóso nípasẹ̀ èrò, kúkú ju bí ìránṣẹ́, bá ṣẹ̀rọ, kúkú ju bí ìránṣẹ́ ìránṣẹ́, run. Nítorí náà, Samuẹli, ìtọ́sọ́nà Ọlọ́run, ó fi òróró Dafidi gẹ́gẹ́ bí ọba, Dáfídì ní láti sá kúrò lọ́dọ̀ Sọ́ọ̀lù, nítorí Sọ́ọ̀lù fi ọdẹ rẹ̀ bí ó ti ń fẹ́ láti pa á. Síbẹ̀ tí Dáfídì kọ̀ láti ṣe ohunkóhun lòdì sí ẹni àmì òróró Ọlọ́run. Lẹ́yìn ikú Sọ́ọ̀lù, Dáfídì sì jọba. Ọlọ́run sì wí fún Dáfídì pé, èmi ti rí Dáfídì ọmọ Jese ọkùnrin ní ti ọkàn mi, tí èmi ó fẹ́ kí ó ṣe. Ó wá lọ, lé ìṣẹ̀lẹ̀ kan, àwọn arákùnrin Dáfídì wá lára àwọn agbo ọkùnrin tí ó wúwo jùlọ tí à ń pè ní Nabali, àti síbẹ̀ níbẹ̀, wọ́n jẹ́ ìbátan pẹ̀lú rẹ̀, kì í ṣe ìwárí ààbò rẹ̀, kì í ṣe ìwárí ìjà àwọn màlúù rẹ̀. Lẹ́yìn ìgbà Dáfídì sì wà nítòsí, ebi ń nípa àwọn arákùnrin rẹ̀ àti bí ó ti béèrè fún ìrànlọ́wọ́. Ṣùgbọ́n Nabali mú fún àwọn ìbálòpọ̀ túmọ̀ sí rẹ̀ kọ́ àṣedájú. Dáfídì bínú gidigidi láti pa á, ṣùgbọ́n ó ronúpìwàdà gbígbáláyé láti lọ ìdájọ́ rẹ̀, ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ní ìgbésí ayé. Dáfídì, dípò kí ó sì bá ogun pẹ̀lú ogun rẹ̀, ó dúró ní ilẹ̀, níbẹ̀ níbẹ̀, ó rí obìnrin ilé wa, ó fẹ́ fún un, ó ránṣẹ́ sí ní ìtẹ́lọ́rùn, ìdùnnú ìbálòpọ̀ rẹ̀, fífò májẹ̀mú ìgbéyàwó rẹ̀, panṣágà, kọ́ ẹ̀kọ́ tí ó lóyún nípasẹ̀ rẹ̀. Dáfídì pàṣẹ pé kí ọba ọkọ rẹ̀, fífò rẹ̀, Dáfídì fẹ́ ìtẹ́lọ́rùn tìka àti kí ó fún ní lẹ́yìn ìdánwò náà, ó jìyà púpọ̀ fún ẹ̀ṣẹ̀ yìí. Ṣùgbọ́n nígbà tí ó bá kọjú nípasẹ̀ Nátánì, ó gba ìwà búburú rẹ̀, ó ronúpìwàdà àti pé ó bẹ̀bẹ̀ fún ìdáríjì. Bí ó tilẹ̀ jẹ́ pé a àwọn àbájáde tí àwọn iṣẹ́ ẹlẹ́ṣẹ̀ rẹ̀, ọ̀rọ̀ àsọyé, láìpẹ́ ìhùwàsí tọ̀sà, David David ìgbàdùn, àti pé èmi yóò fi Dafidi ní àṣẹ láti ṣe gbogbo ìfẹ́ mi. Ta ni yóò ṣe gbogbo ìfẹ́ mi? A nílò ìwà tí ó yẹ sí ẹ̀ṣẹ̀ wa láti nílò àti Ọlọ́run. Ọ̀rọ̀ ìwòye Ọlọ́run ṣe àlàyé Dáfídì pé ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ yóò jókòó lórí ìtẹ́ láéláé ń tọ́ka sí Jésù Kristi. Ìjọba rẹ̀ kò ní òpin. Kristi ni ẹni tí ó, láìsí ẹ̀ṣẹ̀, pátápátá gbìmọ̀ Ọlọ́run àti ìfẹ́ àtinúwá fi ẹ̀mí rẹ̀ mọ bí ẹbọ iná fún wa. Nítorí náà, ìmúṣẹ ìlérí Ọlọ́run mú Dafidi àti Abrahamu, Abrahamu, Abrahamu, Isaki àti Jakọbu lákòókò tí ó tọ́ka sí bí ọjọ́ orí. Ọjọ́ orí náà, nígbà tí Samuel ṣe ìdájọ́ àwọn ènìyàn tí ó sọ̀tẹ̀ sí Ọlọ́run nípasẹ̀ béèrè ọba. Pẹ̀lú ìjọba àwọn ọba, Ọlọ́run fi ìfiránṣẹ́ rẹ̀ là nípasẹ̀ àwọn ọkùnrin tí a tọ́ka sí bí àwọn wòlíì. Gbogbo àwọn wòlíì gba ìgbàlà Ọlọ́run fún àwọn Israẹli, ṣùgbọ́n gbogbo àwọn kí gbogbo àwọn wòlíì tí ń bọ̀ nípa Messiah ìpayà tí ń bọ̀ lórí àwọn ọgọgọ́rùn ọdún ju àwọn àsọtẹ́lẹ̀ ní àgbà sílẹ̀ nípasẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi gbogbo èyí tí ó ṣe nínú Jésù. Àwọn àsọtẹ́lẹ̀ díẹ̀ àti àwọn ìjẹ́rìísí májẹ̀mú májẹ̀mú tilẹ̀ ní àgbà sílẹ̀ nípasẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi. Ó wà lé Mátẹ́ò oríkẹlẹ̀. Lẹ́yìn tí a Jésù ní Bẹ́tílẹ́hẹ́mù ti Judea ní ọjọ́ tí ó jẹ́ ọjọ́ Herodu, àwọn ọlọ́gbọ́n láti ìlà oòrùn dé, níbo ni ẹni tí a bí Jerúsálẹ́mù á rí ìràwọ̀ rẹ̀ ní ìlà oòrùn àti láti wá láti foríbalẹ̀ fún. Jeremiah oríkẹlẹ̀ dandan. Wo ilé ń bọ̀, lé Olúwa wí, nígbà tí èmi ó dìde fún Dáfídì, a ó nínú olódodo, òun ó sì jọba bí ọba, kí ó sì borílé ẹnu àti òdodo ní ilẹ̀ náà. Matthew, èyí ni ìgbàsílẹ̀ ti Jésù Kristi, ọmọ Dáfídì, ọmọ Dáfídì, ọmọ Abrahamu. Isaiah, ó sì wí pé, kí ó gbọ́ ẹ̀rín rẹ̀, ilé Dáfídì, díẹ̀díẹ̀ fún ọ láti ṣe àwọn ọkùnrin, kí lè oró Ọlọ́run mi tún. Nítorí náà, Olúwa tìkára-rí yóò fún ọ ní àmì kan, kíyèsi, wúńdíá yóò lọ́yún, yóò jẹ́rìí ọmọ kan, yóò sì pe orúkọ rẹ̀ ní Emaili, ìtumọ̀ Ọlọ́run pẹ̀lú wa. Nígbà tí ìyá Maria gba aráṣẹ́ fún kí wọ́n tó ń gbé wọn, a ó ṣe ọ lọ́dọ̀ Ẹ̀mí Lẹ́ẹ̀kan sí Lúùkù, àwọn ogógọ́rùn-ún, lẹ́yìn tí tí ọmọ Gabrieli sọ fún ọmọ, àti pé Olúwa yóò fún ní orúkọ rẹ̀ ní Jesu láéláé àti ti ìjọba rẹ̀ kò sí. Míkà, ṣùgbọ́n níwọ̀ ìwọ Eflata tí ó jẹ́ púpọ̀ jù láti wà nínú àwọn ìdílé Juda, láti ọ̀dọ̀ yín ni yóò jáde fún mi tí ó ní láti jẹ alákòóso ní Israẹli, ẹni tí ó ti ọjọ́ àtijọ́ ni Mateu ti kíyèsí, ọba rẹ̀ ń bọ̀ sí ọ, olódodo, ó sì gba ìgbàlà ní ohun onírẹ̀lẹ̀ àti tí ó wà lórí kẹ̀tẹ̀kẹ̀tẹ̀, lórí ọmọ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀, ó fọ́ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ kan. Mateu àti àwọn ọmọ ẹ̀yìn sì lọ, àti bí Jesu ti ṣe, ó sì mú kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ náà wọn, ó sì jókòó lára wọn, àìsà Messiah, ṣùgbọ́n ó ti ní ìtara fún àwọn ìròjú wa, ó bínú fún àwọn àìṣedéédé wa, ìbàjẹ́ àlàáfíà wa lórí rẹ̀. Mateo, ǹjẹ́ ó tú sílẹ̀ fún wọn fún wọn? Ṣùgbọ́n Jesu ó pa á sì gbà láti kan mọ́ àgbélébùú. Isaiah, ó ti dẹ̀dẹ̀rẹ̀, ó sì dẹ̀dẹ̀ tọ́jú. Síbẹ̀ ó ṣí ẹnu rẹ̀ bí ọ̀dọ́ àgùntàn tí ó yọrí sí pípa àti bí àgùntàn kan tí ó yẹ kí àwọn arábìnrin rẹ̀ dákẹ́. Nítorí náà kò sí ẹnu rẹ̀. Mateo, àwọn olórí àlùfáà àti pé ìwọ kò fi ẹ̀sùn kan. Isaiah, wọ́n fi ìṣèrágá pẹ̀lú àwọn ènìyàn búburú àti pẹ̀lú ọ̀rọ̀ nínú ikú rẹ̀. Mateo jẹ́ pé kò ṣe ìwà ipá àti pé pé kò sí ní ẹnu rẹ̀. Mateo, Isaiah, wọ́n fi ìsírágá pẹ̀lú àwọn ènìyàn lẹ̀. Ọlọ́rọ̀ Jésù pàṣẹ sí láti ṣe. Pílátù pàṣẹ pé kí o fi sínú àpáta tí ó di òtítọ́ òkèdèdè e nítorí àìṣedédé. Ọlọ́run à, mú Ádámù àti Éfà láti paradíṣẹ́ wọn gbé. Rònú gbogbo ènìyàn Náyàfì, Nọ́à àti ẹbí rẹ̀ nípasẹ̀ omi kan. Rògbòdìyàn iná dé. Kì í ṣe ìwà ibi, iṣẹ́ tí ó dá lórí mòró kúkú. Ju òtítọ́ fa òpin wàhálà. Òtít èké. Májàmú fún Mósè nípasẹ̀ dáríjì àwọn ẹ̀ṣẹ̀ òtí èké. Àwọn náà tẹ́lẹ̀ nípa Mẹ́síà kò of Kristi. Ìlérí run aláìbìkítà Adam àti ẹ̀fà dẹ̀sẹ̀, èyí tí ó yọ nínú ìṣubú pípẹ́ wọn láti ìbí rẹ̀ kúrò ní àkókò pípẹ́ àti nípasẹ̀ iṣẹ́ ti ẹ̀mí mi tó kún di ẹran láti gbé láàrin àwọn ọkùnrin. Ẹ̀mí mi ṣe ìṣẹ̀yanu kan tí ó gba Maria láti lóyún láìsí ìbálò pẹ̀lú ènìyàn. Áńgẹ́lì Gabrieli kéde fún Maria àti áńgẹ́lì kan ti kéde ń bí lọ́rùn láti mú àwọn ènìyàn wá kúrò lù. Àwọn méjèèjì láti di àwọn ìránṣẹ́ lọ́rùn láìbìkítà bí ènìyàn ṣe lè ṣe ju wọn àti wọn àti wọn tàbí ohun tí wọn yóò nípa wọn. Wọn nìkan fẹ́ láti gbọ́ràn kí lọ́rùn ṣe lọ. Lọ́rùn sì ṣe, lọ́rùn sì ṣe, pẹ̀lú rẹ̀ lè ó ṣe, kì í ṣe. Imlay, ó wà nìkan ní ẹ̀rí fún. Imlay ó ti, ti wà ní àgbáyé. Ó wá láti ti Baba, ẹni tí ó ti rí oore ògo tí ó wá láti ti Baba. Ó kún fún Baba àti òtítọ́. Nígbà náà ni Johanu gbà. Nígbà tí Jésù sì baptisi Jésù lẹ́sẹ̀kẹsẹ̀, ó gun omi lẹ́sẹ̀kẹsẹ̀ kúrò lójú omi lẹ́sẹ̀kẹsẹ̀. Sí kíyèsí, àwọn ọ̀run sì dì sílẹ̀. Ó sì sọ̀kalẹ̀ bí àdàbà. Ó sì yí nínú rẹ̀, sì wò, ohùn kan láti ọ̀run wá ni. Èyí ni ọmọ àyànfẹ́ mi tí inú mi dùn. Lúùkù, ó dé tẹ̀lélo. Nígbà ní dán, dán nínú ìníran, hàn hàn nínú gbogbo bí àìdánwò, ìfẹ́ fún oúnjẹ, ti ara, ìfẹ́ fún agbára, ìgbéraga ti ìgbésí ayé, ìfẹ́ fún àwọn nǹkan, ìfẹ́kúfẹ̀ẹ́ ti ojú. Jesu dojúkọ ìpèníjà kọ̀ọ̀kan àti ìdánwò, láìsí máa ń sọ ìlọ́wọ́ sí i, ó ti kọ̀, èṣù lẹ́yìn lọ fún ìgbà tí ó ní àǹfààní díẹ̀ sí i. Jesu jáde kúrò ní agbègbè ibi tí ó ti dán àti padà sí Galili àti àwọn ìlọ́wọ́ sí i, ó ti kọ̀, èṣù lẹ́yìn lọ fún ìgbà tí ó ní àǹfààní díẹ̀ sí i. Jesu jáde kúrò ní àti kọ̀, èmi Olúwa sì kọ̀ Galatika, ó ti rán mi láti kéde òmìnira fún àwọn ẹlẹ́wọ̀n àti ìgbàpadà fún àwọn afọ́jú, fi padà fún ìránṣẹ́ kí ó jókòó. Ẹnu sì mọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀fẹ́ tí ó wá láti inú ètè rẹ̀. Ẹnu sì sọ dára, ṣe bí àwọn ọmọ Jósẹ́fù yìí. Wọ́n bèrè, ó sísọnú fún wọn àti gbogbo àwọn ènìyàn tí ó wà nínú sínágógù náà. Nígbà tí wọ́n gbọ́ èyí, wọ́n dìde lé e kúrò ní ìlú. Wọ́n mú lọ sí òkè tí àwọn òkè tí a ìlú, tí a ìlú, tí a ìlú náà láti sọ òkúta kalẹ̀. Ìṣubú wọn láàrin ìjọ ìlú. Lẹ́yìn ìbáraẹnisà èmi ẹni tí ó bá ń sá sí mi, Johanu, ní àkókò tí ó yẹ, Jesu yóò bẹ̀rẹ̀ sí ìpìlẹ̀ gbogbo ohun tí ó wá sí ilẹ̀ ayé láti gbé láàrín àwọn irú pípẹ́ fún àwọn ẹ̀ṣẹ̀ ènìyàn. Jesu kò gba ìkẹ́ pàtàkì ní àwọn ilé ìwé rabbinical. Síbẹ̀síbẹ̀, ènìyàn tí ó ń pe Oscar pẹ̀lú àṣẹ kì í ṣe fẹ́ràn àwọn olùdarí ẹ̀sìn mìíràn, Rábísì, àwọn àlùfáà Fárísì àti àwọn apẹ. Sí àwọn ọkùnrin tí a kẹ́ Jesu ti ka pọ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ rẹ̀ tí ó ń pe àwọn ẹlẹ́ṣẹ̀ àti ìgbéraga, ó láti dá dúró ní àwùjọ. Ó ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ dípò láti fi ògo fún Ọlọ́run. Ní kété tí ó dúró fún ìsìnkú kan láti mú padà wá láàyè nǹkan tí ọkàn lè fi ju àwọn ènìyàn tí ó láradá tàbí jẹ́ kí gbogbo ìgbésí ayé wáyé ti gbogbo ènìyàn ní ìlú ní ìkẹyìn ó sì bí ìsìnkú ó sì bójì ó sì mú wá láyé tí ó lẹ́mí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí àti àwọn iṣẹ́ ìyanu wọ̀nyí ṣe àfihàn ti àti àwọn ènìyàn tó pé Jésù ń kúlókùn ń gba èyí tí ó wà láti ìbẹ̀rẹ̀ Kristi èyí tí a ti gbé èyí tí a ti rí pẹ̀lú rẹ̀ a sì jẹ́ ó pẹ̀lú Baba a sì ti fi Baba hàn wá. Nítorí náà ìyìnrere tí Jésù ń ṣe ènìyàn yàn láti gba tàbí kí pèsè ti ìdáríjì lọ́rùn àti ìgbàlà. Nígbà tí ó sì ti parí ìkẹ́nià Jésù jáde pẹ̀lú àwọn ogun àti àwọn ahun, ẹ̀hìn láti inú ahun, ogun àti ahun, ogun láti de, ahun, ogun àti ahun, òun sílẹ̀. Jose ń gbogbo ohun tí mo ń, ó sì jáde, ó wí fún un pé, Jesu ti Nasareti, òun rí Jose mú Jesu, ń fi ẹ̀gàn, lákòókò tí ó jẹ́ olórí àlùfáà bíbèrè, Jesu nípa ahun, ẹ̀hìn rẹ̀ àti ẹ̀kẹ́ rẹ̀, mo ti sà ní gbangba sí àgbáyé. Nígbà gbogbo mọ́ kínní ní sinagogu tàbí ní tẹ́ḿpìlì, níbi tí gbogbo ahun jùpẹ́j, èmi kò sọ ní ìkọ̀kọ̀, kí ìdí tí ó fi ìbéèrè mi, bẹ̀rẹ̀ àwọn tí ó bú mi, ní ti hun ohun tí mo sì. Nígbà tí Jesu ju kan nínú àwọn ẹ̀yin tó wà láàrín láàrín rẹ̀, sẹ́yìn ni ó dáhùn olórí àlùfáà, ó bẹ̀rẹ̀, tí mo bá sì bí ohun tí a ṣiṣẹ́, ṣùgbọ́n bí mo bá sọ òdodo, wíṣẹ́ tí ó fi lù mí. Lẹ́yìn náà, àwọn Júù yọ Jesu kúrò ní Káfà sí ààfin ti gómìnà Romu. Pilatu padà sí inú ààfin, ó pe Jesu, ó sì bíi pé, ìhùkù ní kíkùn àwọn Júù, àwọn ẹni àárẹ̀ àti àwọn olórí àlùfáà rẹ̀ ní ẹni tí ó fi kílè mí lùkù, kí ni ó ṣe? Jesu wí pé, ìjì bá mi kì í ṣe ti àgbáyé yìí, tí ó bá jẹ́ pé àwọn ìránṣẹ́ mi yóò jà láti yàgò fún ìmúni mi nípasẹ̀ àwọn Júù mi, ṣùgbọ́n nísinsìnyí ìjì-bá mi ti wá láti ibi mìíràn, ìhù jẹ ní báyìí. Pilatus, Jesu dáhùn lọ́hùn pé, ìhù lè ó ti ní sí ní ẹ̀gbẹ́ tí ó ti tí ó tẹ́tí sí mi. Pilatu jáde lọ sí àwọn Júù padà, ó sì wí pé, èmi kò rí ìpìlẹ̀ fún ẹ̀sùn kan sí i. Ṣé ó fẹ́ mi láti tú bá àwọn Júù? Wọ́n kígbe rara Jésù, ó sì mú jáde. Àwọn ogun sì ní adéadé ti ẹ̀gún àti fi orí rẹ̀. Jòhánù, alẹ́mọ́ fún ọkùnrin fífẹ́, ni wọ́n gbé jáde nígbà tí a ti fi àṣà rẹ̀ bọ àṣà rẹ̀, àti ìwú rẹ̀ ti sọ sí ìfìwéránṣẹ́ lókè orí rẹ̀. Òjòyí méjì àwọn Júù ní òfin àti ti pàṣẹ díẹ̀ sí ju ogójì kanla kọ̀kọ́rẹ́ ìparí. Níkẹyìn, Pilatu fi lé wọn lówú láti kan Jésù. Ibi tí Jésù kan wà ní ìsun ìlú, a kà mí sí Pẹlai, láti láti jẹ́ kí ó ká láti ahun jù. Nítorí John láti wákàtí kẹfà títí dé ń kékeré wákàtí kẹsàn jáde ní gbogbo ẹlẹ̀ tí Jésù fi fún mi. Nígbà tí Jésù ti kì mí lẹ́nu, lé ohun tí ó pariwo èmi. Nígbà yìí ní aṣọ ìkẹlẹ̀ tẹ́ḿpìlì náà yà sí méjì láti ìsàlẹ̀, ilẹ̀ ṣó àti àwọn àpáta pín. Àwọn ibojì tí ó sì àti ara ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mímọ́ tí ó kù ni ó dìde sí ayé. Ṣùgbọ́n wọ́n jáde nínú àjíǹde Jésù, wọ́n lọ sínú ìlú mọ́ àti ìfarahàn sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Nígbà tí ogun àti àwọn tí ó wà pẹ̀lú ẹni tí ó ń sọ Jésù rí, ìwárìrì àti gbogbo àwọn tí ó ṣẹlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni òun náà máa túró ní pàtàkì pé aṣọ ìkélé náà yà kúrò ní òkè tí ó hàn gbangba tí ènìyàn kò ṣe nípasẹ̀ ènìyàn. Kọ́kọ́rọ́ ìparí ọ̀rọ̀ aṣọ yìí. Ṣùgbọ́n nísinsìnyí nínú Kristi Jesu, ìwọ, àwọn tí ó jìnnà púpọ̀ ni ó ti sọ ohun tí ó súnmọ́ ọ̀dọ̀ nípa sísọ òdì nínú ara rẹ̀, òfin pẹ̀lú àwọn àṣẹ àti òfin àti ìlànà rẹ̀. Ọ̀rọ̀ aṣọ yìí nítorí àwọn Júù kò fẹ́ kí àwọn ará jáde ní ọjọ́ ìsinmi, wọn kò lè fọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀. Bí wọ́n ti kan àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀, omi, arákùnrin tí ó rí i, ti jẹ́rìí, ó mọ̀ pé ó sọ òtítọ́ láti sọ pé kì í ṣe ọ̀kan nínú àwọn arákùnrin rẹ̀, yóò jẹ́ pé wọn yóò wò wọ ọ̀kan nínú àwọn egungun rẹ̀. Ó jẹ́ kí ó wọ ọ̀kan nínú àwọn egungun rẹ̀. Lẹ́yìn náà, Jose ti Aromati pe ẹkùn ara Jesu. Joseph jẹ́ ẹ̀fín Jesu. Ó wà ní ìkọ̀kọ̀. Ọkùnrin tí ó wà pẹ̀lú àwọn ọmọ pẹ̀lú tùràrí nínú àwọn ìlà ti ọ̀gbọ̀. Èyí wà ní ìbámu pẹ̀lú àwọn àṣà ìsìnkú ti Júù. Ní ayé tí a kan Jesu mọ́ ọgbà kan wá àti nínú ọgbà tuntun ti, nínú èyí tí kò sí ẹnìkan tí ó gbé oyè yìí, òkúta ńlá wá níwájú ẹnu ọ̀nà ibojì, ó sì lọ. Johanu, Mateo, Mateo ọjọ́ ìsinmi, Maria Magidalene, Maria ìyá Jakọbu, àti nígbà tí wọ́n bá wà ní ọ̀nà tí ó tóbi sí ibojì, wọ́n ti yí wọn lọ bí wọ́n ti wòlé wọn rí ọ̀dọ́mọkùnrin kan tí ó wọ aṣọ funfun jọkọ ní apá ọ̀tún àti pé wọ́n ń tẹni sí Jésù ẹ̀kẹgbẹ́ni ó sì dán aṣọ funfun jọkọ ní ibojì wọn kò sọ ohunkóhun sí ẹnikẹ́ni nítorí wọ́n bẹ̀rù. Máàkù oríkanlẹ̀ ọ̀rọ̀ apátọ́lẹ̀ Matthew ṣàlàyé níbẹ̀ tí ìwárìrì kan wá fún áńgẹ́lì Olúwa Olúwa sọ̀kalẹ̀ láti ọ̀run wá ó sì lọ sí ibojì ti yí òkúta lọ ó sì jókòó lórí rẹ̀ Matthew kọ́kọ́ rẹ̀ parí ṣùgbọ́n Maria dúró ní ìta ibojì kígbe obìnrin náà bí ó ti wọ̀ fi ń kí ó sọ fún wọn pé mú padà tọ̀ bàbá àti bàbá rẹ̀ lọ sí Ọlọ́run mi mi àti Ọlọ́run rẹ̀. Maria Magdalene lọ sọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yìn pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn papọ̀ pẹ̀lú àlàáfíà pẹ̀lú wọn. Dáríjì ẹnikẹ́ni àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀, á dáríjì wọn, tí ó kò bá dáríjì wọn, a kò dáríjì wọn. Johanu, Johanu ti pé àwọn ènìyàn jáde, ilé ìjọsìn pé Ọlọ́run yóò wà pẹ̀lú agbára lákòókò ìgbésí ayé díẹ̀ nínú wọn. Ìjẹ́ díẹ̀ pàtó nípa ìgbà tí yóò wà nígbà tí ó sọ fún wọn pé, mo sọ fún wọn pé, mo sọ fún wọn pé, mo sọ fún wọn pé, mo sọ fún wọn pé, mo sọ fún wọn pé, mo sọ fún wọn pé, mo sọ fún wọn pé, mo sọ fún wọn títọ́. Díẹ̀ nínú àwọn tí ó dúró níbí kì yóò ṣe ìtọ́wò ikú ṣáájú kí wọ́n tó rí ìjọba Ọlọ́run wá pẹ̀lú agbára ọ̀rọ̀ àsọyé. Nítorí náà, a rí Kristi yóò múlẹ̀ ìjọsìn rẹ̀ lákòókò ìgbésí ayé tí àwọn olùṣọ́ rẹ̀ kọ́kọ́ rẹ̀ parí láìpẹ́ lẹ́yìn jù fún Júdà pé yóò di ẹ́. Ó ní, ìwọ jẹ́ àwọn tí ó ní dúró nípasẹ̀ mi nínú àwọn ìdánwò mi, èmi ó sì ṣe ìjọba fún yín gẹ́gẹ́ bí Baba mi sí rẹ̀ ní mi, kí ó bá lè jẹ àti mímu ní tábìlì mi ní ìjọba mi àti kí ó wà lórí àwọn ìtẹ́ àti àwọn ìdájọ́ àwọn ẹ̀yà méjìlá ti Israẹli. Ọ̀rọ̀ àsọyé. Díẹ̀ nínú àwọn gbàgbọ́ pé àwọn àpòrọ́ náà sínú ilé ìjọsìn Kristi ní àkókò yìí bí ó ti yá fún wọn ìjọba rẹ̀, bí ó ti ṣetán láti padà sí sí ọ̀dọ̀ Ọlọ́run Bàbá. Jésù tọ́ wọn lọ sọ pé, gbogbo àṣẹ ní ọ̀run àti ní ilẹ̀ ayé ti fún mi. Nítorí náà lọ kí ó ṣe àwọn ọmọ in gbogbo orílẹ̀-èdè. Báptísì, wọ́n lé orúkọ Bàbá àti ti Mọ́ àti ti Ẹ̀mí Mọ́ àti ìkọ́ni wọn láti pàṣẹ fún ọ. Nítòótọ́, èmi wà pẹ̀lú rẹ nígbà gbogbo sí òpin ọdún. Mátẹ̀ò, Mátẹ̀ò, ó sì wí fún wọn pé, lọ sí gbogbo ayé àti ipò àgbáyé àti iwájú nínú ìwé mi tẹ́lẹ̀, Theophilus. Mo kọ̀wé nípa gbogbo àwọn tí Jésù bẹ̀rẹ̀ láti ṣe àti pé ó fi ara rẹ̀ hàn. Sámísì, ó fún wọn ní àṣẹ yìí pé, ó fi Jerúsálẹ́mù sílẹ̀, ṣùgbọ́n dúró fún ẹ̀bùn mi ní ìlérí tí ó ti gbọ́ mi, nítorí tí, nígbà tí wọ́n pàdé, Olúwa, ìwọ ó fi ọwọ́ ọba fún Israẹli, ó wí fún wọn pé, kì í ṣe fún ọ, láti mọ àwọn àkọ̀tẹ̀ rẹ̀, ṣùgbọ́n níwọ yóò gba agbára, nígbà tí Ẹ̀mí Mímọ́ bá dé sórí rẹ̀, ìwọ ó sì jẹ mi, Judea àti Samaria, àti sí ìpínlẹ̀ Júù, ń wọ́ inú kun, bí ó ti ń, nígbà tí ó bá ti kun, Bama, olórí, àti àwọn arákùnrin ìyá Jésù pẹ̀lú, àsìyẹ, fún ìgbà àkọ̀tẹ̀lẹ̀ ẹsẹ̀ Adam, àti ẹ̀fà, ènìyàn yóò pè láìpẹ́ fún láti bá lókun lálẹ́, kọ́kọ́rẹ́ ìparí, pàápàá bó tilẹ̀ jẹ́ pé, ó wà nínú Bíbélì pé, wọ́n ti jẹ́rìí pé, Jésù jẹ́ àkúdèàkúdè, ti jẹ́rìísí pé Jesu jẹ́ ènìyàn ìtàn, gẹ́gẹ́ Bíbélì ti ṣàfihàn rẹ̀. Àwọn ìwé ìta gbangba wí nípasẹ̀ àwọn ìwé ti Bíbélì nípa rẹ̀, àti pé ó wá láti Edward kan. Wọ́n tán nínú ìwé rẹ̀ Kristianity, ọ̀ràn tí ó hàn gbangba ti ìtàn. Talos, onígbà bí ti ará Samaria tí ó ń gbé àti ṣiṣẹ́ ní Rome ní kejìrún. Talalos nínú kejìrún, Afíríkà tí ó jìnnà ìkógun ti ọ̀run kò lè ṣẹlẹ̀ lákòókò òṣùpá ti ọ̀run, gẹ́gẹ́ bí ìkànnà tí Jesu bá kú ní àkókò àjìrẹ́kíá. Agbára tí ìkásísí Talos ni pé àwọn àyídáyidà ti ikú Jesu ní àmì àti nínú ìlú ti Ijba ọba ní ìbẹ̀rẹ̀ bí àríkúndùn kìíní, ọtí tí àgbékà ti Jésù gbòd ti ní ìṣe dáradára mu nípasẹ̀ àkọ́kọ́ yẹn sí gígùn tí àwọn aláìgbà fẹ́ràn Taulus rò pé ó jẹ́ pé àyàn tí kúnkún jẹ́ ní ìrọ́nìkàdì fún Jésù àti fún ìgbẹ́kẹ̀lé rẹ̀ tí ó ní ju gbogbo ọ̀ràn lọ. Akitì di wákàtí kẹfà, Máàkù orí kẹlẹ́nà, Mara bá sẹ̀rẹ̀ payan, ìwé àfikòkò nínú símu, ìlú Gẹ̀ẹ́sì ṣe ju ọ ti lẹ́tà tí a fi ránṣẹ́ sí rẹ̀ nípasẹ̀ ara syria tí à ń pè ní Mara bá Spapion, nínú èyí tí òun tí ó ń sọ ti lùgbìn tàbí bá lùgbìn kò sì kú fún dára, ó ń gbé lórí nǹkan èyí tí ó ti fún Cornelius Tacitus onígbàgbọ́ Rómù kan gbé láti ọ̀dọ̀ Ad sí àdópin nípa iná Nero. Nítorí náà, láti kọ ìjábọ̀ náà, Nero fa ẹ̀ṣẹ̀ náà àti gba àwọn ìjìyà ńlá ti ìdílé wọn tí a pè ní ìjìyà wọn ti Tẹ̀bọ́láìsì ní ọwọ́ kan nínú àwọn ìwà. Ìdìgbọ́n gómìnà Rómù kan ní Ad kọ̀wé ẹ̀ńpẹ̀rọ̀ kan pẹran wọn àwọn Kírísítíánì wà nínú àṣà àti ìpàdé lórí ọjọ́ kan tí ó wà títí ṣáájú kí ó tọ iná. Nígbà tí wọ́n kọ̀yìn sí Kristi bí Ọlọ́run, ó sì fi ara wọn do ara wọn, lé ara wọn, kí ó má bá ṣe iṣẹ́ búburú kankan. Lẹ́yìn èyí tí ó jẹ́ àṣà wọn láti lọ àti àtìlẹ́yìn àpàdé lẹ́ẹ̀kan sí láti ṣe alábápín ti oúnjẹ, ṣùgbọ́n oúnjẹ tí arìnrìn irú, Suetonius, onígbàpadà, àti òṣìṣẹ́ ti ilẹ̀ ti ìjọba alákọ̀ọ́kọ́, ìjọba alákùnrinlẹ́kùnrin ti oúnjẹ ti arìnrìn irú, pẹ̀tọ́. Bí àwọn Júù ń ṣe àwọn ìdàpọ̀ nígbà gbogbo ní ìṣẹ̀sìn ìrántí Chestis, Claudius jáde wọn láti Rome, Joseph jẹ́ àkọlé ẹni ẹ̀sìn Romano. Júù ti Júù ni a bí ní apá kan ti Roma, Judea, ní Ad. Joseph ní àkíyèsí tí ó nífẹ̀ẹ́, ó sì wà níbẹ̀ Jésù, ọlọ́gbọ́n ènìyàn, tí ó bá pé ó yẹ kí a pé ní òtítọ́ fún ìgbàkejì àwọn wòlíì ti sọtẹ́lẹ̀, ó sì sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìyanu mìíràn nípa rẹ̀, àti pé rẹ àwọn Kristiani, nítorí náà ní orúkọ rẹ̀ lẹ́yìn rẹ̀ kò ti kú síbẹ̀. Ọ̀rọ̀ ọ̀tẹlẹ̀ láti rú àwọn àkópọ̀ yìí ní kéré. Ohunkóhun mìíràn lè jẹ́ ìrunú ti ẹ̀rí láti ìbẹ̀rẹ̀. Àwọn oníwè àti àwọn òǹkọ̀wé oúnjẹ, àwọn tí ó tako ẹ̀rí ti àwọn ìwé ẹ̀rí Kristiani, ìwà ìtàn ti Jesu fúnra rẹ̀. Díẹ̀ nínú àwọn òǹkọ̀wé lè tòòyà pẹ̀lú fanimọ́ra ti Kristi mímí, ṣùgbọ́n wọn kò ṣe bẹ́ẹ̀ lórí àwọn ààyè tí ẹ̀rí ẹ̀rí àgùntàn Kristi jẹ́ bí axiomatic ti ara ẹni tí ó dájú fún àìlópin. Olókìkí Kellios Kesari kì í ṣe àwọn àkọlé tí ó tán, ìkéde àwọn mímọ́ ti Kristi, Jésù gbẹ̀rìntì ìdáríjì rẹ̀ àti ìgbàlà. Lẹ́yìn tí àtẹni Jésù ẹbọ, ìgúpò àjíǹde rẹ̀ àti àwọn ẹ̀yà, ìfiránṣẹ́ rẹ̀ tí ìlàjà bá bẹ̀rẹ̀ sí jẹ́ kéde, ó rúbọ sí gbogbo ènìyàn, gbogbo ènìyàn tí ó gbé ìgbàgbọ́ wọn, àti ìgbọ́ rẹ̀, àti ìgbọ́rin àti ìgbaninu rẹ̀ ti ba ẹ̀mí wọn lálẹ̀ àti fi nínú ara Kristi, ilé ìjọsìn rẹ̀. Nígbà tí Jésù ti baptisi, John dà àwọn ọrùn sí, bí ẹ̀mí Ọlọ́run wá sórí rẹ̀, tó sọ fún pé, èyí ni ọmọ àyànfẹ́ mi, pẹ̀lú ẹni tí èmi dùn sí dáradára. Nígbà wọn tí ó gbé agbára ká wọn tí ó wà lókè, kò sí ohun tí ó ṣẹlẹ̀, ó ní tútù, èsì lọ sì dán Jésù nípa ìfẹ́ rẹ̀ fún wa, ó ń jẹ bọ́ agbára kà. Jésù sọ fún obìnrin Samaria pé òun ni Mẹ́sáyà òtítọ́ èké nípasẹ̀ Kristi, ọkùnrin ti bá Ọlọ́run lájà, òtítọ́ èké, kí ni ó ṣẹlẹ̀ lákòókò ìmúlọ àti ìdánwò Jésù. A. Bíbèrè nípa àwọn ẹ̀kọ́ rẹ̀ bì. Lu ojú tó ti fi jíṣẹ́ sí Pilato fún ìgbìyànjú kò jẹ̀bi ẹ̀. Flagef ní adé tí àwọn egun wọn gbé sí orí rẹ̀. G. Sàlàyé nípasẹ̀ Pilato, ọba bí àwọn Júù, gbogbo àwọn tí ó wà lókè.